ẹ kú dédé ìwòye gbogbo ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nǹkan tá à ń sọ tì lánàá nígbà tó di nígbà tó di kí n tó sùn mo rí mẹ́sẹ̀gì yẹn bọ̀ mi ò sábà kà ìgbà tó máa fi dàárọ̀ yìí tí mo gbọ́ voice note yẹn ọmọbìnrin kan sẹ́ni mẹ́sẹ̀gì kan sí mi ó lóun ti wà ní ọkọ for thirty years ó lóun ò dámira rí ó ní ọmọ márùn-ún dẹ̀ lòun bí ó nígbà tóun wá bẹ̀rẹ̀ sí ní wo ètò mi ó ní lòun wá understand pé ah òun ò mà gbádùn okórì òun ò mà gbádùn ìbálòpọ̀ rí òun mà àwọn pé òun ò mà rí gbogbo nǹkan tí TNT ń sọ yìí rí ó lóun wá tẹ̀ wá lọ pé ọkọ òun ó lóun sẹ́ndì kìíní yẹn sọkàn pé kọkọ òun wò ó lóun wá pé ọkàn pé jọ lágbájá àti tátí yẹsí mo ti fẹ́ mi ò gbádùn okórì mi ò dámira rí o ò dẹ̀ ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe fún mi kò jẹ́ kèmi náà lè dámira ó lọ́kàn dáhùn pé òun ò lè dámira nítorí pé wọ́n ti gé ìdọ̀ òun òun ò nídọ̀ kò sí nǹkan tó jọ wípé téèyàn ò bá nídọ̀ èèyàn ò ní dámira ìdọ̀ tẹ́ ẹ̀ ń rí yẹn èyí tó wà níta èyún ló kéré jù nínú bí ìdọ̀ ṣe rí gẹ́gẹ́ bí ìwé ṣe sọ ìdọ̀ jẹ́ seven to twelve centimeter that means pé bó ṣe wà níta yẹn ó gùn wọnú inú ni so ìta yẹn wà sensitive lóòótọ́ bẹ́ẹ̀ náà ni inú òbò ṣe wà sensitive tí ẹ bá mọ bí wọ́n ṣe ń bá obìnrin ṣeré dáadáa obìnrin ò ní dọ kò mí pé kó má lè dámira ó kọ̀ jẹ́ wípé ẹni tó ní dọ bó ṣe máa yá láti dámira ó yàtọ̀ sí ẹni tí ò ní torí ẹni tó ní dọ ń lè stroke ìdọ̀ ẹ̀ níta nǹkan tó cover ìdọ̀ ìta ń pè ní wood ẹ̀ ń lè stroke ẹ̀ níta dáadáa so tẹ́ bá dẹ̀ ń ṣe yẹn ó dàbẹ̀ ni pé tíyẹn bá máa take bí i abi two minutes ẹni tó ní dọ níta ẹni tí ò ní ó lè take bí i seven minutes nǹkan tó fi yàtọ̀ nìyẹn torí inú òbò lọ́hùn náà ó wà sensitive at least ètò ẹ G-spot wà nínú òbò lókè òbò so àwọn tí wọn ò ní dán ní orí òbò ó máa pẹ́ ó máa pẹ́ láti dámira ju àwọn tí wọ́n ní dán lórí òbò lọ sensitivity yẹn ó yàtọ̀ ni so kò sí nǹkan tó jọ wípé bóyá ìdọ̀ torí pé ò ní dán lókè òbò ò lè dámira ó wà lọ́wọ́ ọkùnrin ọkùnrin tí ò bá lè mú ìyàwó ẹ̀ dámira àjánlótó yín àbí àjángólótó yín torí pé nínú òbò náà wà sensitive so kò ṣe excuse pé nítorí pé obìnrin ò ní idọ kò lè dámira ẹ kàn máa ṣe extra iṣẹ́ ni nítorí idọ yẹn nígbà tó bá ti tó bá tóbi wọ́n ló máa ń tóbi bí abi three hundred percent ní tí ẹ̀jẹ̀ bá ti rush sí so bó dẹ̀ ṣe gùn tó ó gùn wọnú ni so ibi tó ti wá inú òbò lọ́hùn ni ó dẹ̀ máa wà ó máa wà sensitive náà tẹ́ bá mọ bọ́ ṣe ń bá inú òbò ṣeré ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ mọ bọ́ ṣe ń bá inú òbò ṣeré lára nǹkan tó fi ń bá inú òbò ṣeré òun náà ni sex toys wà lára nǹkan tó ti ń bá inú òbò ṣeré náà ni kẹ̀kẹ́ àwọn yín sí inú òbò lọ ẹ lè má fi ìyà jẹ jẹ obìnrin kẹ máa sọ wípé torí pé wọn ò ní dọ wọn ò lè dámira obìnrin tí ò ní dọ náà ó lè dámira ẹ kàn máa ní sùúrù ni ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá ti fẹ́ dóbò oko yín á ti le yọ tán ẹ ti rẹ́dì láti wọlé ẹ ní ní time láti bóbìnrin ṣeré mọ́ ní tó ń ṣẹlẹ̀ nìyẹn báwo ni wọ́n ṣe máa wà nílé ọkọ for thirty years tí ò ní experience nǹkan tó ń pè ní pé èèyàn damira ẹ wá ní irú obìnrin bẹ́ẹ̀ ẹ wá ní pé kó má máa gbé yín ṣépè nínú ẹ wá ní irú obìnrin bẹ́ẹ̀ tó bá lọ rìn gbèrègbèrè bẹ́ẹ̀ nìkan tó bá ṣeré ẹ wá ní kò ní dámira ẹ ń sọ̀rọ̀ màmá thirty eight àti ọkùnrin thirty eight nígbà tí wọ ọkùnrin sixty ọkùnrin sixty ò bá wúlò tí wọ́n bá tẹ̀lé ọkùnrin thirty eight ọba jì dáadáa tó ń do dáadáa tó dámira a kàn máa pa ẹ́ tì ní ọ̀pọ̀lọpọ̀ làwọn obìnrin tó ti pa ọkọ wọn tì nínú ilé tí kò sí jà tó dẹ̀ pé ìtànà ti ń gbádùn ara wọn ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ idọ́ ó láti bó ṣe wà yẹn èyí tó kéré jù lára ẹ̀ seven to twelve centimeter ló fi gùn èyí tó kéré jù la èyí tó kéré jù lára ẹ̀ lẹ́ ń rí ìta yẹn èyí tó jẹ́ bọ́dì ẹ̀ tó gùn inú ó gùn lọ sínú òbò ni so inú òbò náà wà sensitive but báwo la ṣe ń do ọ̀pọ̀lọpọ̀ ní gbogbo irú àwọn tí ò ní dán yẹn ó máa ń da láti sábà dó wọn láti ẹ̀yìn kí wọ́n yọ̀dí sẹ́yìn àbí kí wọ́n kúnlẹ̀ kan kán rùdí sókè àbí kán fi pílò gba iwájú wọn kán rùdí sókè so that ẹ lè máa kan g spot wọn direct ẹ lè máa kọ ibi tó yẹ kẹ́ẹ̀kọ́ ẹ kọ o spot wọn a spot wọn direct yàtọ̀ sí pé gbogbo àtàwọn tó nídọ̀ àwọn tó nídọ̀ ẹ tiẹ̀ lè dó wọn kò sí àrà tẹ́ lè fi àwọn tó nídọ̀ dá àwọn tó nídọ̀ ẹ lè fi ẹ̀ṣẹ́ ẹ lè fi ẹ lè fi dó orí idán wọn ẹ lè fi itan ẹ lè fi dó orí idán wọn ẹ lè fi ara ẹ lè fi máa dó orí idán wọn even irun tó wà láyà ọkùnrin gan máa ń tí kò rí idán àwọn tó nídọ̀ níta oríṣiríṣi ọ̀nà lè lè fi gbà bá àwọn tó nídọ̀ níta ṣeré ìyàtọ̀ ni wípé àwọn tí ò nídọ̀ níta gbogbo orúkọ báyẹn lè máa ràn wọn àmọ́ àwọn tí wọn ò nídọ̀ níta gan ó yẹ kẹ́ máa fi àwọn kẹ́ máa fi bá wọn ṣeré dáadáa torí obìnrin yìí sọ fún mi pé ọkọ òun ò gbé ẹnu sí òbò òun rí wípé bóun ṣe fẹ́ tó kò gbé ẹnu sí òbò òun rí ó dẹ̀ máa ń du òun bẹ́ẹ̀ bá tí ì òbò obìnrin ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ẹ̀mí tí ò lá òbò ẹ̀mí kúkúrú ni ẹ̀mí tí ò lá òbò ẹ̀mí kúkúrú ni torí òbò gan a máa mú ẹ̀mí ẹ̀mí gùn ẹ̀mí ọkùnrin ni o torí àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń lákó so ọkùnrin tó bá ń òbò dáadáa ẹ̀mí ẹ̀ máa gùn mo ti sọ fún yín pé omi òbò probiotic tó wà nínú omi òbò mo sọ oríṣiríṣi nǹkan tó ń ṣe lára fún yín omi òbò ń ṣe nǹkan tó jẹ́ pé kẹ má máa mu ó yẹ kẹ máa wọ ọ̀nà láti máa fà á mu lóòrèkóòrè ni torí probiotic tó wà nínú ẹ̀ inú raw yogurt lẹ́tù ti lè rí ènìyàn mélòó ló ń mu yogurt nínú yín so ẹ lọ máa fi omi òbò yẹn kẹ máa fi kẹ máa fi rọ́pò yogurt kẹ máa fi substitute yogurt kẹ máa fi rọ́pò yogurt so gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ ń sá tẹ́ ẹ̀ tí ì gbé omi òbò tẹ́ ẹ̀ tí ì òbò ẹ̀yin tẹ́ ẹ̀ ń fẹ́ ẹ̀mí gígùn àti àlàáfíà omi òbò ló lè ṣe é òbò ló lè ṣe ẹ make sure pé ó kọ pé àwọn obìnrin náà ẹ jẹ́ ká máa gbé òbò wa dé point ẹ jẹ́ ká ká mú òbò wa ká fọ̀ kó dá ṣaka mi lè ní kọ́kùnrin máa jẹ ìjẹkújẹ mi lè ní kọ́kùnrin máa lá òbò tó ń rùn òbò tó ti sáwà òbò tó ti gí pàtà ẹ jẹ́ ẹ gbé òbò yín dé point tó jẹ́ wípé òórùn tó mọ máa jáde bẹ gan òórùn wa jẹmí wa jẹmí ni òórùn wa lámi wa lámi ló mọ máa jáde ń bẹ gbogbo àwọn nǹkan tó wá dẹ̀ fa ìríra ara àwọn kan tó fa ìrẹ́ ọkọ pa ní tó ń bá fẹ́ bímọ kọkàn wà ń bẹ̀ ṣẹ́rí experience yẹn nígbà míì tó bá ti wà lórí ọkùnrin ẹ̀yin ò mọ implication nǹkan tẹ̀ ń ṣe àwọn ìdọ̀tí nǹkan kan ẹ̀jẹ̀ tó máa ń jáde téèyàn bá fẹ́ bímọ yẹn ọkùnrin míì tó bá ti rí báyìí ẹlòmíì tó bá irú èmi ń sìn nígbà kan tí bá rí tí ẹ̀jẹ̀ bá pọ̀ máa bẹ̀rẹ̀ period padà ni kí n parí period lé ní tí bá tún rí ẹ̀jẹ̀ tó pọ̀ mo máa tún padà bẹ̀rẹ̀ so ẹlòmíì dẹ̀kẹ̀rẹ̀ tó bá rí irú nǹkan báyẹn á sí ni máa kó ní ìrira gbogbo àwọn nǹkan tó lè fa ìrira tí ọkùnrin lè máa fi rántí tó lè máa fi irritate ẹ tó máa fi máa sá láti lá òbò yín ẹ má máa ṣe lójú ọkùnrin ìwọ tó bá ti rí pé ọkùnrin ẹ ń kórìíra má sọ pé kó wà bẹ́ẹ̀ ńgbà tó bá ń gbé placenta ẹ tó ń bímọ nǹkan kan ìyẹn ò mí pé bóyá ẹ nífẹ̀ẹ́ ara yín ìyẹn ò mí pé bóyá ọkọ ẹ ò nífẹ̀ẹ́ ìyẹn ò mí pé bóyá kíni bọ̀tú gbogbo àwọn nǹkan tó lè fa ìríra tó lè máa wá máa affect relationship ẹ lọ́jọ́ iwájú àbí ìbálòpọ̀ ẹ lọ́jọ́ iwájú ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin á ti máa lá òbò obìnrin tẹ́lẹ̀ á kàn déédéé stop o ò mọ nǹkan tó rí even gan tó bá ti rí pọ̀kọ ẹ ní ìrira gan tó bá ń lọ tọ́lẹ̀tì gan má dágbére fún because á wò ó pé òbò yẹn ló lọ fi tọ̀ tó bá ń ṣe nǹkan oṣù gan yàtọ̀ sí pé kó mọ̀ má jẹ́ kó rí ìdọ̀tí má yọ pátá nǹkan oṣù síbi tí ọkọ ẹ máa ti rí má yọ páàdì nǹkan oṣù síbi tí ọkọ ẹ máa ti rí gbogbo àwọn nǹkan báyẹn ó lè fa ìríra kọkùnrin máa sá láti láòbò gbogbo nǹkan tó bá ń fa ìríra gbogbo nǹkan tó bá jẹ́ ìríra àbí ìdọ̀tí tó ń jáde láti inú òbò ẹ má jẹ́ kí ọkùnrin máa máa rí bóyá ẹlòmíì á yọ pad carelessly ẹlòmíì á mú pátá ẹ̀jẹ̀ carelessly ẹlòmíì á discharge carelessly tọkùnrin bá ti ń rí gbogbo kan báyà ní ṣé inú òbò tí eléyìí ti ń jáde inú ẹ̀ ló ń fẹ́ máa fi ẹnu sí so gbogbo ẹ̀yin tẹ máa ń tẹ máa ń expose pátá period yín gbogbo ẹ̀yin tẹ máa ń expose pátá ibi tí ẹ ti discharge ẹlòmíà ní báàgì tó ń kó pátá sí á wá dá pátá jọ lẹ́yìn one week ló máa fọ́ bọ́ ọkùnrin á wá rí báàgì yẹn á rí gbogbo pátá yẹn á máa wò pé ṣé òbú ẹ tóun ní kò wá gbẹnu sí ni o ti bọ́ pátá yìí irú àwọn nǹkan kórìíra yẹn ẹ má máa ṣe lójú ọkùnrin òun lẹ ṣe máa ń sọ pé bóyá wọn lọ ń lá òbò àlè wọn á lá òbò àlè torí pé wọn ò ní àǹfààní àti rí gbogbo nǹkan tó jọ bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀ àlè ẹ mọ̀ pọ́n máa lọ bá lè nílé ni so ìwọ tó wà nílé náà tidy up ara ẹ tí ọkọ ẹ bá tiẹ̀ máa rí pátá ẹ jẹ́ kó jẹ́ pátá tó wà sexy tó mọ́ kó máa máa ìmájì torí tí ọkùnrin bá rí pátá lásán wọ́n máa ń ìmájì lórí ara wọn pé ah pátá lè lè pátá lásán lè move ọkùnrin bẹ́ẹ̀ náà ni pátá lásán lè kíni ọ̀jọ̀kùnrin báwo ni pátá lásán lè move ọkùnrin pátá tó wà sexy pátá tó wà beautiful tó wà neat tó wà clean tó tó pátá ẹ̀ síbi tó yẹ pé tọkùnrin bá ṣí bá òórùn tó máa jáde ń bẹ̀ òórùn wa ó máa fẹ́ lè kí pátá yẹn bọ ẹnu nígbà míì tó bá dẹ̀ bọ́ pátá nídìí tí discharge wà ń bẹ̀ tí ẹ̀jẹ̀ wà ń bẹ̀ tí stain wà ń bẹ̀ tọkùnrin náà bá rí á put ẹ̀ off so gbogbo ọ̀nà tí ọkùnrin ò fi ní rí àwọn ìdọ̀tí tó ń jáde nínú òbò tó fi máa máa irritate wọn láti lá òbò gbogbo ọ̀nà yẹn ni kẹ́ ẹ lọ ṣe sílẹ̀ ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin náà ẹ̀mí gígùn ni ẹ̀mí tó ń lá òbò ẹ̀mí gígùn àti àlàáfíà ni ẹ̀mí tó ń jẹ òbò ẹ má ṣàfóbò ìyàwó yín wípé idọ̀ ò sí lórí òbò kò ní kóbìnrin má dàmíra o idọ̀ tẹ́ ẹ rí yẹn ó gùn wọnú ni wọ́n bá ti gé níta wọn ò lè gé nínú so inú òbò náà wà sensitive ni mo ṣe ní pé ẹrù ìdí àwọn ìyàwó yín sẹ́yìn tẹ bá rí i pé wọn ò ní dọ kẹ ẹ máa dó wọn látẹ̀yìn kẹ ẹ máa dó wọn láti ibi fù mí ní kẹ kí ó kó bọnú fùrọ wọn o kẹ ẹ máa dó wọn kẹ gèsẹẹtì ibi tí inú òbò wọn wà export wọn wà kẹ tó fokó sí látẹ̀yìn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ jẹ́ máa dakùn délẹ̀ kó fi pílò sínú ní ọ̀pọ̀lọpọ̀ ẹ jẹ́ máa kúnlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tẹ bá wá fẹ́ dó wọn lọ ní iwájú ẹ jẹ́ jókòó sórí tébù tó ga kó kó ẹsẹ̀ sókè lórí tébù yẹn sí síbẹ̀ so ẹ máa gẹ̀sẹ̀tì ojú ibi tí ojú ibi tí ó wà sensitive nínú òbò wọn ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀yìn ló ti da fún àwọn tí ò ní dọ láti máa dó wọn ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run nǹkan ìbàjẹ́ ni ká gbọ́ wà ní ọkọ thirty twenty years kò tí ì da òmìnira irú àwọn obìnrin yẹn wọn ò lè tán bá dọ́dọ̀ olódùmarè ìròyìn wo náà fẹ́ sọ wípé àwọn gbádùn oko tán bá ṣe bẹ́ẹ̀ bá kú ìròyìn wo náà fẹ́ sọ pé àwọn gbádùn oko ọkùnrin tí ò lá kí ló fẹ́ ẹjọ́ wo ló fẹ́ lọ rò fọ́lọ́hún ìwọ tó lá òbò ìyàwó ẹ tó taste òbò rí tó taste omi òbò rí tó bá lọ kú bẹ́ẹ̀ yẹn báwo ló ṣe mọ̀ pé wàá rọrùn wọ̀ so ẹ̀mí tó ń lá òbò ẹ̀mí gígùn ni àlàáfíà ni torí omi òbò ni tó ń ṣe lára ẹ má pa àwọn obìnrin wa tì ẹ jẹ́ kí wọ́n gbádùn oko ẹ jẹ́ kí wọ́n gbádùn oko anyway sabarikolo dot com gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní challenges ẹ máa try ẹ máa fídùn pẹ̀lú ẹ rí pé ẹ máa get ẹ torí àwọn tó ń get ẹ láti lò wọn lórí méjì lórí sabarikolo dot com ẹ fún àwọn tó fẹ́ ra ilẹ̀ danabics ní ìbẹ̀jù lẹ́kì ó máa di six million ní next week ìbẹ̀jù lẹ́kì danabit homes and properties ilẹ̀ wọn tó wà ní ìbẹ̀jù four million tó bá fẹ́ san outright payment four point five tó bá fẹ́ san instrumentally gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti rà náà ẹ ní àǹfààní láti lọ láti pè wọn torí ẹ̀dá ìpọ́n lọ síbẹ̀ ní weekend yìí láti lọ síbẹ̀ gbogbo ẹ̀yin tó ẹ ti ralẹ̀ lọ́wọ́ wọn tẹ́lẹ̀ ẹ jọ ẹ bèrè lẹ́yìn lọ́wọ́ wọn o ẹ̀yin tẹ́ ẹ ti gbà lẹ́yìn ẹ̀rọ àwọn èèyàn yín kọ́ lọ gbà lẹ́yìn ìbẹ̀jùlẹ̀ kí èkó ni four million and four point five ni tó bá fẹ́ san instrumentally tó ní oṣù mẹ́fà láti san ẹ pè Danabi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí plus two three four seven zero four seven zero four four four three three three one six plus two three four seven zero four four four three three three one six ẹ jẹ́ kí a pàdé lórí àkọ́tún èkó nígbà míì ire o ó dàbọ̀.